ìgbésí ayé lẹ́yìn ẹ̀sìn nìkan ó ní yára lẹ́dí ní àmọ́nù ọlọ́ni gbogbo ẹni gbàgbọ́ òdodo ìtẹ̀kùn lọ hapa tó kọ́ sí yí ẹni tẹ̀rù ọlọ́run sí ẹkẹ́ tẹ̀rù ẹ̀ ó ní wà láti mú tún na ilẹ̀ wa ń tàwọn ọmọ wa ká wọn sọ̀rọ̀ wọ́n ní wọ́n bí mẹ́sínú ìsìláàmù wọ́n ní kò pàtàkì o mọ̀ kẹ́kọ̀ọ́ nípa ìsìláàmù èyí tí láti yọrí o mọ̀ ń sì ìsìláàmù èyí láti yọrí o ó rí wọ́n tí ẹ̀bá kú sínú ìsìláàmù ní ẹ̀tọ́ láti yọrí ẹni tó kú sínú ìsìláàmù òun náà lọ láti yọrí kìí sẹni tí yóò kéwú ẹlòmí kéwú àbábà padà kú sínú ìsìláàmù ẹlòmí rẹ̀ sì lọ́wọ́ ọgbàdà kú sínú ìsìláàmù látara àwọn àfọ àti wọn ti kéwú àwọn àfà tí wọ́n dùn fótì ẹ̀rí kálàfà ọlọ́run bá fa ara rẹ̀ lọ́gbọ̀ àwọn mọ́ torí ọlọ́run nípa sàrú alàzí torí èkó tó láti àlàmù ọlọ́run bá ní tẹ̀ bá ti mọ̀ ẹ̀dì bá wọn fa ẹ̀dì bá wọn tó mọ̀ nítorí pé àwọn tó mọ̀ yẹ àwọn ni wọ́n jẹ́ kẹ́yìn náà mọ̀ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ó fi ń jẹ́ yẹ wa ìpè ìlànà yàtọ̀ Ọlọ́run láwọn tí wọ́n máa páyọ̀ ọlọ́run òun náà làwọn tó máa ń lémà nípa ìlọ àwọn òdàbà. Ilé ìbá ti jẹ́ olùpáyọ̀ ọlọ́run ó ti di àálímọ́ ní àwọn òdàbà. Ẹni máa wá kéwú tó wọ̀ páyọ̀ ọlọ́run lẹ́sà ìhálímí wọ lẹ́sà mílẹ̀ àwọn òdàbà. Kò sí nínú àwọn àfà. Nítorí pé qualification tó láwọn bá aláàbò bẹ̀rẹ̀ àfà ni pé iná máa yá sọ̀rọ̀ máa hàmì àìbá ti ní òdàbà. Ọlọ́run láwọn òdàbà wọn bẹ̀rù ọlọ́run. Tọ́wọ́ ti wá kéwú tó bẹ̀rù ọlọ́run ọba. Ẹ̀ẹ́n ọkà jẹ́ àdíṣebí oníkéwú ẹ̀ṣẹ́kẹ́ni àdíṣebí àfáà ẹnìkọ̀ọ̀kan wá àti kọ̀rọ̀ wá àti gbangba wá kọ́lọ́pọ̀tà ìjọ dáa ẹ̀yọ́ wáyá mi lọ́kùnrin lóbìnrin àwọn ọmọ yí wọ́n gbọ́dọ̀ láàfáà tí ẹrẹ́ yìí tẹ́ jẹ́ bàbá tìyá ẹ̀yìn náà gbọ́dọ̀ láàfáà tí ẹrẹ́ àfáà àwọn ọmọ yí kọ̀ gbọ́dọ̀ yàtọ̀ sáàfáà ti yí lẹ́nu ọ̀tọ̀ làfáà bàbá tìyá ọ̀tọ̀lá àfá àwọn ọmọ nígbà míì àwọn àfá àwọn ọmọ wọn ò fi gbàgbọ́ yé àmọ́ àwọn àfá àwọn òbí àwọn gbàgbọ́ yé tó mọ́ wá délé lọ́mọ wá dá sí òdúrú nígbà míì àwọn àfá ọmọ ẹ àwọn gbàgbọ́ yé àmọ́ àwọn àfá àwọn òbí ò lè fi kí ni wọn ò ní gbàgbọ́ yé tí ó bá ti tọ́ bá ti kakọ́ra wọn báwọn wàhálà ti dé nínú fámìlì nítorí pé ọ̀tọ̀ ní tí wọ́n gbọ́ lọ́dọ̀ àfáà ti jẹ́ ọ̀tọ̀ ní kọ́mọ náà gbọ́ lọ́dọ̀ àfáà ti jẹ́ ìgbàtà àti láti yọ lórí àwọn ọmọ ní kọ́ jẹ́ pé àfáà ti máa ń rìn wá òun náà ní kọ́mọ rí àwọn ọmọ wa àfáà ti máa ń rí àwọn ọmọ wa òun náà ní kọ́mọ sí kí ni kọ́mọ rìn wá ẹni bá pè lórí wa ọmọ ó délé ó ní wọ́n ní ká máa ń dọ̀bálẹ̀ lọ ó ní wọ́n ní ká máa kúnlẹ̀ fẹ́ lómi ìwọlẹ́yà ọlọ́ ana àtìkúdá aláṣàfà àti àgọ́ alábìrì wọn pàmí láti ẹni wọn nìkan méjì wọlé fọlọ gbangba wájú wà bẹ́ẹ̀ erékùn méjì láti kiri wọn wà bẹ́ẹ̀ àdéhùn sọlá làbí àná adépẹ́ bọ́ọ̀ bá ti lè fẹ́rí kalẹ̀ fún yàn ọ̀gbọ́dọ̀ fẹ́ kiri ọ̀gbọ́dọ̀ kọlẹ̀ fún. nínú ọmọ wa dé sọmọ fẹ́ lọ àdéhùn yìí ọkàn sálámà sí bàbá ẹ̀ yẹ́rì ìgbó nínú àwọn èyí tó lágbára ju mọ́ sọ ní o ẹlòmí olólùwọ́n ti fún rẹ̀ sókè sọmọ wọn. Bàbá yìí àti ìyá yìí, ìbá wọn kọ́ lọ́dọ̀ àbá àti wọn ni pé wọ́n lè láàárọ̀ bí àdá tó ń wọ̀ lánàá àdá. Ẹ̀yà àwa láta ti ti wa. Nílẹ̀ ti wá bí àwọn lárúbáwá náà ní àṣà wọn. Àwọn àtúnkùn pé ó lè lórí ìyádùn sọ̀ ní ìjáde nínú yàrá rẹ̀. Àwọn àbẹ̀rẹ̀ pé ìyádùn sọ̀ ní ìrìn tí àwọn olórí tíra yóò ní dírẹ́sì ni tó bá ti ní dírẹ́ àṣà ni àjọba sọ̀rọ̀ mọ́ àwọn tó bá ní dírẹ́sì ni a wà ní nínú ẹ̀ náà ni ẹnìkan tí wọ́n bá dẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam tó ń sọ fún ànábì pé àdúrà ayé lè fa àfá tábà pàdé ara wa ayé ni hali láwùú sí àwọn àtọ̀ fúnra wa nábì ní là nábì ní ẹmọ́ sí bẹ́ẹ̀ ànábì ní ẹmọ́ tẹ̀ kájọ wá pé ìrìn àjò ló kún kọ́lẹ̀ kájọ wá pé ìrìn àjò balẹ̀ ẹ̀mọ̀ yá mi ẹ̀kọ́ ọ̀kọ́là ewé lọ́kọ̀là sẹ́kọ̀là òdodo ọ̀rọ̀ òun náà nìkan yóò fẹ́jù táyọ̀sì ṣe kíni táyọ̀sì mi bàbá wa kárí ọwọ́ ọtọ́ sí ìbẹ̀rẹ̀ wàhálà ọlọ́mọ rẹ̀ tó bẹ̀rẹ̀ sí lè jáàbù lọ́lá ìjáàbù látọ́ lòdì sọmọ pé à òun ọ̀lọ́wọ́ sí o ìjáàbù kéékèèké lọ́mọ sí kíni ìlọ́mọ lò tó ń gbọ́ tó bá ti di lẹ́yìn ìdáhùn náà ní gbogbo ẹ̀ ọlọ́run sì ní yìí ní náà alẹ́ yìí náà méjì dáadáa àti ìdìbò ọlọ́run ní gbogbo àwọn obìnrin wọn ní jàlùbábà ṣé wọ́n fi jàlùbábà lérí jàlùbábà ní ìbáwò bá ń ṣe pèjì ẹ̀rì pé aṣọ tó tóbi ní ọlọ́mọsàjọ́ra àwọn ìyàwó wa lọ́rùn ọlọ́jọ́ra àwọn ọmọ wa náà lọ́rùn àdúrà kẹta máa ṣe pé tí ọba sì máa ṣe àbọ̀mọ̀ ààrẹ sí máa ṣàbíyàwó ẹ̀ máa bẹ lọ́wọ́ wọ́n wá jòkó lórí tí wọ́n máa wá pàtó àwọn tó ń ṣe kí ni àwọn tí wọ́n ń ṣe ọmọ bàdé jùlọ ọlọ́wọ́ bá wọn ẹ̀yọ́ wọ́n yára mi nínú ẹ̀sìn wa àwọn àfáà táà máa ń tẹ̀lé àwọn àfáà mẹ́rìndínlẹ́sì mẹ́ta òun náà lọ́wọ́ àlùwọ̀dàmáwú alùmọ́ṣẹ́lẹ́kù àlùwọ̀dàmáwú alùmọ́ṣẹ́lẹ́kù àti àlùwọ̀dàmáwú asùnmìnú wọ́n ti mẹ́ta sẹ́ni mẹ́tẹ̀ẹ̀ta yẹ iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ bọ́yọ̀ sí náà láti fi àti mà tí wọ́n náà mọ̀ pé kò sí àtọ̀ láàrin àbá àtọ̀ lọ́dẹ báyìí àti bàbá aláwọ̀ àbá gbé àtẹ̀jẹ́ fún ọ wọ́n ní kọ́ ọmọ lọ́dẹ jẹ́ ikú tó bá ti jẹ́ yọ̀dá fún ọ àbá sọ fún ọ pé tó rí kìí tó wà níwà wòyí eríta mẹ́ta ní kò sí kí ni kó gbé sí lágbò kan orúkọ sí padà wálé òun náà sí ìkẹ́rùn-ún jímà ní ìkẹ́rùn-ún jàmáà pé irú àfá àwọn láàmà ń kírùn lẹ́yìn ẹ̀ irú àfá yẹn láti sàfá tí wọ́n náà ọkọ̀ fáàmù èyí pé àfá iṣẹ́ yìí ṣiṣẹ́ bàbá kí ni babaláwo ọlọ́run sì ni wà fúdù lọ́ha wà láti ṣe kú ní ṣe à ọlọ́run bá ní ẹmọ́ ṣe nílé kan ẹmọ́ ṣe bọ́ pẹ̀lú èmi ọlọ́run àbá ti ṣe ti ń ta bá ti ṣe ẹ̀dàkùn àbá sí mọ́tẹ̀sùbá tó lọ́wọ́ fi wọ́n sẹ́ wọ́n tó bá ti há sọ́dọ̀ àwọn àfá àbàmà aláwọ̀ yìí ìtumọ̀ ni pé wọ́n bá ti jáde láyé ìsí kankan fún ọmọ lọ́dọ̀ ọlọ́run tó dùkọ́ wọn lọ ọlọ́pàá ti wà lọ́mọ náà ọlọ́run ni náà wọ́n yóò ṣe kìbí láàrín ọdẹ àbámọ́ aláwọ̀ alẹ́ yìí tẹ́lá ọlọ́run ni tí wọ́n ń sẹ́kọ́ àdìjánà dé wọ fún wọ́n máa wọ́wọ́ náà inú náà ní ń bọ̀ wọ́n lọ́wọ́ wọ́n tàbí olówó ẹni tí bá jẹ ẹni tí ń fún adìẹ jẹ ní ọ̀rọ̀ záàkù yẹn lẹ́yìn kọ́lọ́ sí kíní kọ́lọ́ lè bá ọlọ́ni ọgọ́bìtà fún ìndàlá ní ìsọ̀ ọlọ́ni tẹ̀ bá wọn owó ẹwà lọ́dọ̀ ọlọ́ àyà tó kílẹ̀ àní ó ní ìlàlá ó ní nínú ilẹ̀ nínú táàbù náà méjì nínú ìlà ọlọ́ni gbogbo kẹta ìgbàgbọ́ yẹ tí èso ọlọ́run láàyè olùkú alákàtà ìsọ̀ ọlọ́run bá ní wọn ò lè sáré sí kékeré kọ́bìtà fún ìndàlá ní ìsọ̀ ó lé kó ní níbi ìṣẹ̀ṣẹ̀ ọ̀darí padà sọ́dọ̀ ta ni ọlọ́wọ́ ọmọ sí láwùlá wọlé àkọsẹ́ ilé àdúrà ọmọ nǹkan sẹ́tù bákọ́rà dáadáa ọmọ nǹkan sẹ́tù náà wà tún ilé ọmọ sọ fún ẹbí pọ̀ gbogbo àwọn ilé ìrìnàjẹ́ kí ọ̀dà ó fún ọmọ ọlọ́mọ sàtún àtẹ́lẹ̀ kọ̀ọ̀kan wọn àfa alákọ̀ọ́kọ́ nìyẹn àfa bàbá kí ni mo pè jàmbá ẹ̀fà wí jàmbá àfa kiri àfẹ́rù ń báyìí ni àfa kiri àfa bàbá aláwo abẹ́rẹ́ bọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni àlọ́wọ̀lá wọlé mo pè òun ọ̀sẹ̀ bọ́ àmọ́ tó ní ká máa fi sẹ́sì ànẹ́bì òṣèré ọlọ́run ti ní kò lè ń kún tó tó fi gbóná lọ́ha pàtẹ́bì àwọn òní ọlọ́run bá nílẹ̀ ànẹ́bì sọ fún wáyé tó tábà bẹ́ẹ̀ sẹ̀sì o èmi ní ká fi kí ni kí wọ́n tẹ̀lé tábà bẹ́ẹ̀ wọ bàtà má béèrè bó bàtà ànẹ́bì ṣe rí wọ bàtà tábà sí kí ni tábà ti wọ̀ tọ́lọ́ ọ̀rọ̀ ayé nìyẹn ọ̀fẹ́ wọn sùn wọn sùn má béèrè pé sànẹ́bì wọn sùn wà pátá ọwọ́ sì wọ́kọ́ wọ jàlàbí ọwọ́ wọ́kọ́ wọ bọ́lásà ọwọ́ wọ́kọ́ wọ black ọwọ́ wọ́kọ́ wọ green ẹ̀kọ́ wọn mẹ́kọ́ lè rẹ kọjú rẹ̀ sí bí wọ́n ti kí ni tó bá wù ọ́ ọ̀dà fi òbí sílẹ̀ má bẹ̀rẹ̀ bó rí ilé àdébí ṣerí màdínà tó bá ti dọ̀rọ̀ lé ayé ọlọ́run ní ká máa wà nẹ́bì tó bá ti dọ̀rọ̀ àwọn nǹkan tí àwọn nǹkan mìíràn mìíràn mọ́ ní ìsọ́lù ìṣẹ́ṣẹ́ ìṣẹ́lẹ̀ ìkì ìtàkùtù ánìmọ̀lá sí kàkọ̀ tẹ́lẹ̀ tó bá fẹ́ sí ájì orúkọ sí ájì gẹ́rẹ́ ti gẹ́sí kí ni ẹ̀ṣẹ̀ ilé ìjọ yóò wá sí àdébì náà kọ̀ọ̀kan ó sì ẹ̀sìn láwà sí kí ni á sì wá tẹ̀lé àbá àti ọwá sọ pé wọn ní tẹ̀lé àdébì pé ṣé òkè wọn wọ̀ sí kí ni wọn máa tẹ̀lé lábárí nínú ọ̀lẹ́jọ jímà lábárí aláha aláha aláha aláha nígbò tó yọ́ ní aláha aláha aláha ah àwọn kan ní fúwà fúwà fúwà fúwà fúwà fúwà fúwà fúwà fúwà fúwà fúwà fúwà ẹ̀yìn rẹ̀ rí ẹ̀yìn rẹ̀ rí igbó ọ̀dọ́ yíwa ló járẹ̀ rí àwọn tí wọ́n wí àwọn tí lọ́sí wọ́n ní tí àfá àwọn ní káwọn ọmọ wí làwọn ọmọ sí kí ni àwọn abẹ́rẹ̀ pé sáànẹ́bì náà wí bẹ́ẹ̀ wọ́n ní fànẹ́bì lẹ̀ àwọn ọmọ nẹ́bì afá làwọn ti kí ni làwọn mọ̀ ànẹ́bì ní mọ̀lẹ̀ àmìlà àmìlà mọ̀lẹ̀ àmìlà àmìlà lẹ́sà àlẹ́yìn amúrùdà alábìnrin gbogbo tẹ́lẹ̀ bá ṣe tí ìwádìí káwà lánàá ṣe bá wà rọ́dùn ọlọ́run nígbà tí ń tọ́lọ̀ nígbà lọ́fẹ́ máa ṣe ẹ̀yọ́ màá yá mi lẹ́látìlẹ̀ kọ́sìlì ooru ẹyọ ọ̀gbẹ́ ni ọlọ́run fi síbẹ̀ yìí mẹ́wàá gbẹ̀ àbí ọ̀sọ̀ kí ni àdábì máa ṣe yìí máa lọ mọ́sálásí máa lọ lẹ́yìn sí láfíà fún gbogbo ooru yẹn tọ́wọ́dẹ̀ yẹn ramadan rẹ̀ ní ọ̀balẹ̀ pé ah gbogbo òun lọ́sí lọ́sílà ọjọ́ ọ̀lẹ̀ láti ìkọ́dì ìdáṣẹ́ kí ni àdúgbò tí a ṣe kí ni àwùtínẹ̀sì ẹ̀ nígbà nìkan ló táwọn ti kí ni táwọn tọrọ ọlọ́run ni wọ́n ní ni kí ni wọ́n ní wọ́n náà wà mẹ́rin àbóòsí mẹ́rin wọ́n tẹ̀sí ìgbàdìgbà ní ọ̀ọ̀ọ̀yẹ̀ ilé àwọn akọrin wọ́n tẹ̀sí síkà sí ìgbàdìgbà ìkọ̀kan àwọn ni aláwọ̀ ẹ̀lẹ́gà fún wọn tó yípo láfún wá gbàgbà tẹ́ran wà fún wa ní wà fún wa ní wà fún wa ní wà ẹ̀yẹ́ wà kò ní ti lù ọmọ rẹ̀ tó ṣe ẹ̀lẹ́ fórí ọdún kan wọ́n lè láì mọ̀sálì àdá fórí ọdún kan ló fi ṣe ọ́ oṣù mọ́kànlá àwọn ìwọ̀n mú wá ìwọ̀n wọ́n wá tó fi lè ṣe bàbá rẹ̀ ọwá gbélù sí gbélù fọ́rùn ní wọ́n pé bàbá mi ẹbá bí ló gbà ẹbá bí ló gbàgbà ṣe ìtọ́ ọmọ àṣẹ tí ó fi jáde láyé ni ẹ ọwá ní ẹ mọ́ríkàsì ni o ẹ̀yìn dáàrù ni o kìrì kàmáàdì ni o ṣé àwọn ni wọ́n lọ́sùn àbá nìlọ́bì àni wọ́n lọ́sùn yìí jọba ṣe ìtọ́ ọmọ àṣẹ nìyẹn tọ́jọ́ òfin sí ipò òfin ọba ti eh, àlàmẹ́sì tọ́gbẹ̀rẹ̀ oṣù jímọ̀ tọ́gbẹ̀rẹ̀ oṣù àwọn ìyàwó ìyàwó wọn ní ká máa bọ̀ lórí fídí wọn sàájì bí ẹ̀ka sàájì bí pé súnà lẹ́mì nìyẹn ọ̀rọ̀ àyẹ̀gá wọn ní gómìnà òkè nínú lẹ́ka tó wá pé nábìlà ojú ti là jàmá kí ni wọ́n rí kí ni wọ́n pé ojú ti là ẹni tí ọ̀bá rí náà wọ́n fọ́jú fún rẹ ni ẹ̀dẹ́kùn torí tọ́lọ́wọ́ bá wa ẹ̀mẹ́jẹ̀ á mú oníbídí àláàfáà torí bẹ́ẹ̀ bídà ni wọ́n náà sí kí ni wọ́n náà ṣe wọ́n ní kó mú ẹ̀rí mọ̀lúkì wá ó sì mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́ ọ̀ lẹ́rí wọ́n lẹ́yìn ọgọ́rùn ọdún mẹ́ta àbí ìnínú ọdún ẹlẹ́ẹ̀kẹrin ni wọ́n ni bídíà ni kò ló kọ méjì bídíà mòlúdì bí wọ́n mọ̀ wá tẹ̀lé àwọn ohun olúdì káàkiri ẹ̀yẹ ìyá ẹwà tẹ̀lé àwọn ohun olúdì ẹwà náwó sínú bídíà tí ò sí ládà kankan fún yín ní kíni ẹ̀yẹ tó sí ládà fún yín lọ́rùn wọ́n ní bí àdábì ní rọ̀bí láwọn àdábì ẹnu òsì ẹ̀kùn lérí ẹ̀dá tí wọ́n bí àdábì ní rọ̀bí láwọn ẹ̀dọ́kìtìlá ẹnu òkú àdábì kú nínú ẹ̀dọ́kìtìlá rọ̀bí láwọn àdìwọ́ ẹ̀dọ́kùnrin ọ̀rẹ́dá fọ̀rọ̀ yẹn lẹ̀ nínú ẹ̀dọ́kìtìlá rọ̀bí àdábì pẹ̀lú sí mẹ́jẹ̀ ẹ̀sìn fún wọn fún Ṣé wọ́n tún bí ànábì nínú ṣàbá? Ṣé wọ́n bí ànábì nínú rẹ́tà? Ẹbí àbá àti ṣe mòlúdì pé tí wọ́n tún bí ànábì nínú rẹ́tà. Olùbídá sí ọ̀làlà. Ànábì ní ti dálẹ̀ lẹ́yìn mi tẹ́lẹ̀ sí àánú náà ní torí àtẹ́bọ náàrù ni kúlù bí dàdà lálà kúlù dàdà lálà sí ẹ̀sọ́ fún ọ̀bá ti gbàṣẹ́ lọ́wọ́ rẹ̀ wọ́n padà á fi ọmọ inú náà ní kọ́lọ́mọ́ ti àwọn ọlọ́run tí ọba ti wá tẹ̀lé àbẹ̀lẹ̀ bọ́ tó ti tẹ̀lé àbọ̀ òmìnira àbá olóhùn tó mọ̀ tẹ̀lé orí làbọ̀ òsún náà àbọ̀ òsún náà wà ní gẹ́rù màṣù kìí ti fẹ́ aṣọ níbi àṣìṣe wọ́n pè láàbà aṣọ náà kò mí tù wọ́n fẹ́ aṣọ níbi kí ni àṣìṣe kò ní ṣe ṣílíkù kò ní ṣe bíbíà a máa rí pé èèyàn náà ibi tí wọ́n ti yapa ọlọ́run ti yapa àṣẹ́bí wọ́n ní ṣe kí ni ó ní tẹ̀lé àbá ṣúnnà òun náà lè tọ́ ti pé yọ́wọ́ sọ fún ọyí pé má mi ọlọ́run sọ ànábì sọ ní kọ́mọ́ ṣe kí ni wọ́n má tẹ̀lé nígbà fún wa pé òun bá fáwọn àmàdínà lẹ̀ fún ọ àbáwọn ará Mákà ará Màdínà àìrìn dára Mákà ṣe dára Màdínà ṣe ń sì tó lé pé ó takun tá nẹ́bí mú wá ìwọ́n náà rí lórí social media bá rí tàrí pé eléyìí o àdẹ́rùkọ́ eléyìí rẹ̀ eléyìí o àdẹ́rùkọ́ ní ẹmọ ṣe kò tọ́pọ́tẹ́ ẹgbẹ́ dá tẹ̀ ìfìnirẹ́ àwọn èèyàn dáadáa nílùú tẹ̀ ìfìnirẹ́ àwọn èèyàn tí ọ̀dá kò tọ́pọ́tẹ́ ẹgbẹ́ dá ọlọ́wọ̀ ọ̀dá ìlú kankan kó mọ̀ lárí kàṣírẹ̀ ọ̀dá àwọn èèyàn wípé sọ̀lẹ̀wọ́n ìwọ̀gẹ́rù sọ̀lẹ̀ Tẹ́lá wọn tí ọ̀bọ̀ wá ṣe dáadáa, àwọn ìyẹn káwọn ọmọ wò kọ́ ṣe, ẹlòmí ò ní mo darí mọ́kà, mo fẹ́ fi sìgá lè tẹ́lẹ̀ ní, nígbà mo dé mọ́kà, mo rí àwọn lárúbáwá tí wọ́n mo sìgá. Táwọn lárúbáwá tí wọ́n mo sìgá ni àlẹ́mi lóhun fi lè ọ̀fọ́kọ́ mọ́kọ́ ṣe. Ẹlòmí àni mo dé mọ́kà mo rí tí wọ́n ya fọ́tò, kọ́dà mo fọ́ mọ́kà ni mo ti ya fọ́tò ní àdìgbọ́. Ṣé àlẹ́mi wá sọ fọ́kọ́ mo ya fọ́tò? Àmàyàtọ̀ láàrin táàlẹ́mi sílẹ̀ àti ìlú tẹ́sì ti wọ́n ìlú tẹ́jù ti wá ọmọ báṣà èèyàn ni wọ́n wọ́n mọ̀ kọ̀rẹ́tì láwọn àsìkò kan wọ́n sì mọ̀ sí kí ni wọ́n sì mọ̀ rọ́ọ̀gì láwọn àsìkò kan àsìkò tí wọ́n bá kọ̀rẹ́tì á máa tẹ̀lé wọn àsìkò tí wọ́n rọ́ọ̀gì àdéṣe kí ni àdéṣẹ̀lẹ̀ wọn èyí tí jọ́dọ̀ ọ̀rọ̀ àmọ́ kí wọ́n máa ṣe mọ̀lúdì tọmọ wá ní torí tó wọ́n ṣe halloween ní Saudi torí ẹ̀ ni wọ́n lè fi mọ bá mọ̀lúdì lọ àní wọ́n ní kọ ọmọ tẹ̀lé wọn lérí aburú tí wọ́n ṣe kí ni tí wọ́n ṣe báwọn aburú tí wọ́n fi justify aburú ọjọ́ ti jẹ́ tí wọ́n ṣe lásìkò ànẹ́bì wọ́n ka tẹ́tẹ́ lásìkò ànẹ́bì wọ́n mú sí lásìkò ànẹ́bì wọ́n pẹ̀rẹ̀ sí ọ̀sà lásìkò ànẹ́bì wọ́n wò sẹ́ iná mọ̀lẹ̀ fábùrù wọ̀lẹ̀ mẹ́sùrù wọ́lẹ̀ àṣọ́bù wọ́lẹ̀ àṣìláàmù nítorí sórílẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tọ́lù fárí tẹ̀lé ní òwú. ayàwó àwọn òwú ni wọ́n sọ̀kalẹ̀ lórí ìbáwọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ mọ́kànlá ọlọ́wọ́n ní bá títẹ̀lé fún wà yẹn sáábà ìjìnlẹ̀ sí ọ̀rẹ́ bá ti bẹ̀rẹ̀ ní wọ́n bá wọn náà fi lábẹ̀rẹ̀ ní ti bẹ́ẹ̀ ọmọ ìyá mi táàbà súnà bá ti ní kíní ìmá ṣe ẹni ẹ̀sà ẹ̀dàkùnrin ayàwó lọ́wà kíní ìmá ṣe ẹ̀dàkùnrin ẹ̀sà nínú àdísù olóògbé kíní ìlọ́wà tí ọ̀ bá ti rí mú kalẹ̀ má tẹ̀lé oníwàtà nàbì nàbì ní ẹni lọ ní o tàbí tí kò máa mọ̀ ẹ̀ nìkan méjì pẹ́rẹ́ mo bílẹ̀ fún yín láǹtà sí lùmọ́ ìtàlá sẹ́kùn bẹ̀rẹ̀ ẹ̀ ní sọ̀rọ̀ tẹ́wàá kìtàbà láà wà súnlẹ̀ tàbà súnlẹ̀ yìí nílé ìgbà wá kọrí kìtàbà láà wà súnlẹ̀ sí adébìlẹ̀ mi lọ ní o èmi lọ o ẹ̀ṣẹ́ ọ̀fẹ́ ìdàrú o àmọ́ kan méjì èéfì ilẹ̀ tẹ́mọ̀ fi tò bọ́ sí ìdàrú tẹ́mọ̀ fi tò bọ́ sí ìdàrú adébìlẹ̀ ọba wa tò ó ti lọ ìgbàdí ìsọlọ ìmẹ́kàmọ̀ yìí tó wọ́n yìí náà yìí tó ọlọ́run ni wọ́n kú àwọn ọ̀tá rẹ̀ náà padà kú wọ́n yẹ̀ lẹ́kùn ìtura ní pé nǹkan méjèèjì wọ́n ní kóró tẹ́ máa tọ̀ tẹ́ẹ̀sì ní sekíní tẹ́ẹ̀sì ní sọ́nù ìtàbọ̀lá alukùránì wọ́n súnnàtì àti súnnà àwọn ọmọ wọn ka kùránì lẹ́nìí ìjàmá wọn ka kùránì tán ìṣe yahoo ọka kùránì tán ọmọ rẹ̀ mú sí èyí tó dóbìnrin ìwọ mínísítẹ̀ ìwọ ìṣòkòtò ó ní ìwọ̀n náà kí kùrán òun ká ní fùlá ni ṣé ilé kéwù bí ti tí kálukú wọ́n sùn náà ilé kéwù àbá sùn náà lọ́jọ́ pé wọ́n kọmọ ní kùránì yóò ha sẹ́rí wọ́n kọ ní túmọ̀ rẹ̀ wọ́n kọ láwọn ẹ̀kọ́ tó wà ń bẹ̀ wọ́n kọ láwọn àwọn ààrẹ tó wà ń bẹ̀ àwọn tí ọ̀dá wọ́n sàlàyé fún pé mọ̀ṣẹ́ mọ̀ṣẹ́ mọ̀ṣẹ́ mọ̀ṣẹ́ mọ̀ṣẹ́ látara bẹ́ẹ̀ ọmọ ò lè jáde lè kéwú ni yóò wá ti dédé ara wọn gbogbo ẹ̀yọ́ òbí tí ẹ ti lọ́mọ àwọn ọmọ náà kọ́lọ̀ mọ́sà bá wa wò wọ́n fún ní o ẹni tí ó bá ti lọ ma má ti dún àbá ẹlẹ́bọ o àbá torí pé ilé alágbà ọmọ rẹ náà alágbà mẹ́ta lọ́pa fún wọ́n náà sì mọ̀ pàtí ń pa ọ́nà àbá lórí káwọn ti kíni káwọn pa wá lọ́lẹ̀ mọ́mọ́ rẹ kó mẹ́ wọ́n ti dú tí ti bá bàjẹ́ torí ti lọ́sẹ̀ kíni ọ̀nà ọ̀dà o ọmọ rẹ tí ń pa alágbà lẹ́nu rẹ tí èsì dàgbà lọ́wọ́dà wà tọ́kí lọ́mọ pa yọ́mọ pa yà ẹ̀yọ́ aburú ti dégboro ìgbẹ̀yìn ayé ti dé ilé ayé òdèkọ́ ìjọba ìbàdẹ́ tó fi ṣégbà àwọn èsì àwọn àjáyébà àwọn aburú làmúlégí ni ilẹ̀ àrí lórílẹ̀-èdè wa tí ìbá fẹ́ kọ́ máa ń kó wọ́n jẹ èrè rẹ̀ láyé kó wọ́n jẹ wọn rẹ̀ láyé kó wọ́n fi jèrè rẹ̀ lọ́rùn tó fi sílẹ̀ pẹ́ẹ̀sì tó sì mọ́ mójútó àfáà yẹn náà ẹ̀gbọ́ àmójútó alákọ̀ọ́kọ́ ni pé àwọn ọmọ àbá àzákèsí pé àwọn ọmọ yóò ti mọ́tọ́ ẹ̀kọ́ ọmọ yóò ti nímọ̀ lẹ́yìn náà wọ́n lọ́mọ bẹ̀rẹ̀ sí láwọn àyẹ́ kan lẹ́yìn náà wọ́n gbọ́ owó owó owó owó lè kéwú wọ́n máa san káàfà kọmọ fi ní nǹkan jẹ tí ẹni bá ti pàfà kò ní láyé ìdòkó tí ó bá ti láyé ìdòkó àwọn mọ̀lẹ́ kéwú gidigé ìjọ wà ní bàbá yìí náà làá máa pọ̀ ìjọ ápùlà báyìí àá máa pọ̀ dáadáa ẹ bá bẹ̀rẹ̀ pé ẹ dákun èyí mélòó jẹ́wọ́ lè kéwú sí ìdámàkà ẹ rà àwọn tó jẹ́wọ́ lè kéwú rẹpẹtẹ wọ́n rẹpẹtẹ àwọn bá ní kó rẹpẹtẹ wọ́n tó jẹ́ wọ́n lé gé mú nígbà tó ń rajà lọ́jà tó sanwó ni sórí àdúrà ọ̀fẹ́ làdúrà àmọ́ kí kọ́ mọ̀ rẹ́gẹ́ òkè làágùn látàárọ̀ dìrọ̀lẹ́ látàrọ̀lẹ́ ti mọ́kárì ọ̀sánwó ti fi jẹun mọ̀kọ́lẹ̀ yìí lẹ́kọ̀ọ́kọ́ ilẹ̀ súnmọ́ mi lọ́wọ́ mọ̀ wá jẹ́ yájá ní gàrí títà tẹ̀kó títà tí wá ní ọmọ wa lọ mọ́sánásí àgbówó ṣe adìyà adìyà dùn ó ṣí ò ní padà lọ àwọn ọmọ náà sọ

mọ́já sílé kí ń lọ mọ́já sí máa mọ̀tẹ̀lé ó sì wá lórí ibú láyé ó sì wá lórí ibú jáde kìyàmà subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa